ẹ káàbọ̀ lónìí sí Stream Globe Devotional Stream Globe Devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn Kristi atọ́kùn yín ni Olúyẹmí Adẹ́nìjì. àkórí ẹ̀kọ́ wa lónìí sọ wípé nígbà tí àná rẹ bá ń dọdẹ rẹ a ó kà láti inú ìwé sáàmù orí kejìlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní àti ìkejì tó kà báyìí wípé ìbùkún ni fún àwọn ẹni tí a dárí ìrékọjá wọn jì tí a bo ẹ̀ṣẹ̀ wọn mọ́lẹ̀ ìbùkún ni fún ọkùnrin náà ẹni tí olúwa kò ka ẹ̀ṣẹ̀ sí lọ́rùn àti nínú ẹ̀mí ẹni tí kò sí ẹ̀tàn. Deborah jẹ́ ọmọ ọdún méjìdínlógún nígbà tí ó ṣẹ́ oyún rẹ̀ àkọ́kọ́ oyún mẹ́ta mìíràn tẹ̀lé ní sísẹ̀ntẹ̀lé nígbà tí ó di ọmọ ọdún mọ́kànlélógún ni ó fi ayé rẹ̀ fún Kristi nísinsìnyí ó ti di ọmọ ọdún méjìdínlọ́gbọ̀n ṣùgbọ́n àwọn ìrírí rẹ̀ àti ìwà rẹ̀ àtijọ́ wọ́n ń lépa rẹ̀ kò lè jẹ́ kí àwọn ìrántí àtijọ́ ni kí ó lọ kódà a máa lá àwọn àlá búburú bó tilẹ̀ jẹ́ wípé Deborah ti di àtúnbí nísinsìnyí ó ń gbé ìgbé ayé tí ọkàn rẹ̀ tẹ̀ba àyà rẹ̀ a máa já nígbà tí oníwàásù kan tàbí ẹnikẹ́ni bá ń sọ̀rọ̀ nípa oyún ṣíṣẹ́ bíi dèbóra ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ni wọ́n jẹ́ ẹrú fún àwọn ìwà búburú àtijọ́ wọn ìgbé ayé àtijọ́ wọn ni ó jẹ́ ọ̀tá tí ó ga jùlọ tí wọ́n ní ka àyọkà wa nínú ìwé sáàmù orí kejì lé lọ́gbọ̀n ẹsẹ̀ kìíní àti kejì lẹ́ẹ̀kan sí ó sì rí wípé ọlọ́run kò dárí jìn wá nìkan bákan náà ó pa gbogbo àkọsílẹ̀ àìṣedéédé wa rẹ́ ìwé kọ́ríntì kejì orí ìkejì ẹsẹ̀ kọkànlá sọ wípé kí sátánì kí ó má bàa jẹ wá lérè àwa kì í ṣe òpè sí àwọn àrékérekè rẹ̀ ẹ̀tàn sátánì ni ó jẹ́ nígbàtí ènìyàn kò bá lè dáríjìn ara rẹ̀ nígbàtí ó tilẹ̀ jẹ́ wípé ọlọ́run ti dáríjìn nísinsìnyí tí ọlọ́run kò sọ wípé o jẹ̀bi mọ́ ohun tí o nílò láti ṣe ni láti máa gbé nínú òmìnira ọlọ́run nígbàkúgbà tí ìgbé ayé rẹ àtẹ̀yìnwá bá padà wá láti dọdẹ rẹ sọ eléyìí fún ara rẹ pé ọlọ́run ti pa àkọsílẹ̀ ẹ̀ṣẹ̀ mi rẹ́ máa lọ sínú ayé lónìí kí o máa mọ̀ wípé ọlọ́run ti pa gbogbo àkọsílẹ̀ àìṣedéédéé rẹ́rẹ́ ó ti mú kúrò nípa kíkàn mọ́ àgbélébù ó lè wo ìwé kólésè orí ìkejì ẹsẹ̀ ìkẹrìnlá mọ̀ bákan náà wípé ètò ọlọ́run kò ṣeé dá dúró nípa ìgbé ayé rẹ̀ àtẹ̀yìnwá àdúrà ó ṣe Jésù fún pípa àkọsílẹ̀ ìgbé ayé búburú àtijọ́ mi rẹ́ ràn mí lọ́wọ́ láti máa gbé nínú òtítọ́ yìí àmín ǹjẹ́ ò ń gbọ́ mi láàárọ̀ yìí ìwọ ò tí ì di àtúnbí o sì fẹ́ láti fi ayé rẹ fún Jésù wí eléyìí tẹ̀lé mi pé Jésù Olúwa mo dúpẹ́ fún ikú rẹ lórí igi àgbélébùú láàárọ̀ yìí mo tọ̀ ọ́ wá wọ inú ayé mi wá gba ọkàn mi là máa bá mi gbé èmi nínú rẹ àti ìwọ nínú mi kọ mi sínú ìwé ìyè Jésù Olúwa wa tí o bá gbàdúrà yìí pẹ̀lú mi àrọ̀ ọ́ pé kí o darapọ̀ mọ́ ìjọ ọlọ́run ní agbègbè rẹ eléyìí tí ó gba bíbélì gbọ́ o sì lè kàn sí wa nípa lílo àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a ó kà jáde lópin ẹ̀kọ́ yìí àyọkà wa látinú bíbélì láàárọ̀ yìí kíka májẹ̀mú títọ́ já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀dà yorùbá yìí lẹ́ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò yìí tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní darapọ̀ mọ́ wa láti òní ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú títún jálẹ̀ lónìí a ó kà láti inú ìwé iṣẹ́ àwọn àpòstélì orí ìkẹsàn-án àti orí ìkẹwàá ẹ máa bá wa ká lọ. ìṣe àwọn àpòstélì orí kẹsàn-án ní gbogbo àkókò yìí sọ́ọ̀nù ń fi ikú dẹ́rù ba àwọn ọmọ ẹ̀yìn olúwa ó lọ sọ́dọ̀ olórí àlùfáà ó gba ìwé lọ́dọ̀ rẹ̀ láti lọ sí àwọn ilé ìpàdé tí ó wà ní Damasku ìwé yìí fún un ní àṣẹ pé bí ó bá rí àwọn tí ń tẹ̀lé ọ̀nà ẹ̀sìn yìí ìbáà ṣe ọkùnrin ìbáà ṣe obìnrin kí ó dè wọ́n kí ó sì fa wọ́n wá sí Jerúsálẹ́mù bí ó ti ń lọ lọ́nà tí ó súnmọ́ Damasku iná kan mọ́lẹ̀ yìí ká lójijì ó bá ṣubú lulẹ̀ ó wá gbóhùn ẹnìkan tí ó bi í pé sọ́ọ̀lù sọ́ọ̀lù kí ló dé tí o fi ń ṣe inúnibíni sí mi sọ́ọ̀lù béèrè pé. ta ni ọ́ olúwa. ẹni náà bá dáhùn pé èmi ni jésù ẹni tí o ń ṣe inúnibíni sí dìde ní ìsinsìnyí kí o wọ inú ìlú lọ a ó sọ ohun tí o ní láti ṣe fún ọ àwọn ọkùnrin tí ó ń bá a rìn dúró wọn kò sọ ohunkóhun wọ́n ń gbọ ohùn ènìyàn ṣùgbọn wọn kò rí ẹnì kankan sọ́ọ̀lù bá dìde nílẹ̀ ó la ojú sílẹ̀ ṣùgbọn kò ríran wọn bá fà á lọwọ lọ sí Damasku fún ọjọ mẹta kò ríran kò jẹ bẹẹ ni kò mu ọmọ ẹ̀yìn Jésù kan wà ní Damasku ti ń jẹ́ Anania Olúwa pè é ní ojú ìran ó ní Anania. anania bá dáhùn pé. èmi nìyí olúwa. olúwa bá sọ fún un pé dìde lọ sí títì tí a ń pè ní títì títọ́ ní ilé júdásì kí o béèrè ẹni tí ó ń jẹ́ sọ́ọ̀lù ará tásù ó bá a ní ibi tí ó gbé ń gbàdúrà ní ojú ìran ó rí ọkùnrin kan tí ń jẹ́ ananaya tí ó wọlé tọ̀ ọ́ lọ tí ó fi ọwọ́ bà á lójú kí ó lè tún ríran anania dáhùn pé. olúwa mo ti gbọ́ ọ̀rọ̀ ọkùnrin yìí lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ènìyàn oríṣiríṣi ibi ni ó ti ṣe sí àwọn ènìyàn mímọ́ rẹ ní jerúsálẹ́mù wíwá tí ó tún wá síyìn ó wá pẹ̀lú àṣẹ láti ọ̀dọ̀ àwọn olórí àlùfáà láti dè gbogbo àwọn tí ó ń pe orúkọ rẹ ni. olúwa sọ fún un pé lọ sọ́dọ̀ rẹ̀ nítorí mo ti yàn án láti mú orúkọ mi lọ síwájú àwọn orílẹ̀-èdè yòókù àti àwọn ọba wọn àti àwọn ọmọ Ísírẹ́lì n ó fi oríṣiríṣi ìyà tí ó ní láti jẹ nítorí orúkọ mi hàn án. Anania bá lọ ó wọ inú ilé náà ó fi ọwọ́ kan Sọ́ọ̀lù ó ní. Sọ́ọ̀lù arákùnrin mi Olúwa ni ó rán mi sí ọ Jésù tí ó farahàn ọ́ ní ojú ọ̀nà tí ó gbà wá ni ó rán mi wá kí o lè tún ríran kí o sì kún fún ẹ̀mí mímọ́. lẹ́sẹ̀kẹsẹ̀ nǹkan kan bọ́ sílẹ̀ lójú rẹ̀ bíi pẹ́pẹ́ ó sì tún ríran ó dìde ó bá gba ìrìbọmi ó bá jẹun ara rẹ̀ bá tún mókun ó wà pẹ̀lú àwọn ọmọ ẹ̀yìn jésù tí ó wà ní damasku fún ọjọ́ díẹ̀ láì jáfara ó bẹ̀rẹ̀ sí wàásù nínú ilé ìpàdé àwọn júù pé jésù ni ọmọ ọlọ́run ẹnu ya gbogbo àwọn tí ó gbọ́rọ̀ rẹ̀ wọ́n ní. ará ibi yìí kọ́ ni ó ń pa àwọn tí ó ń pe orúkọ yìí ní Jerusalem tí ó tún wá síhìn láti fi ẹ̀wọ̀n dè wọ́n tí ó fẹ́ fà wọ́n lọ sọ́dọ̀ àwọn olórí àlùfáà. ṣùgbọ́n ṣe ni Sọ́ọ̀lù túbọ̀ ń lágbára sí i àwọn Júù tí ó ń gbé Damasku kò mọ ohun tí wọ́n lè wí mọ́ nítorí ó fi ẹ̀rí hàn pé Jésù ni Mèsáyà bí ọjọ́ ti ń gorí ọjọ́ àwọn Júù gbèrò pọ̀ bí wọn yóò ti ṣe pa ṣùgbọ́n Sọ́ọ̀lù gbọ́ nípa ète wọn wọ́n ń sọ àwọn ẹnu di ìlú tọ̀sán tòru kí wọ́n bá lè pa á ṣùgbọ́n ní alẹ́ ọjọ́ kan àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ gbé e sínú apẹ̀rẹ̀ wọ́n sì sọ kalẹ̀ láti orí odi ìlú. nígbà tí Sọ́ọ̀lù dé Jerúsálẹ́mù ó fẹ́ darapọ̀ mọ́ àwọn ọmọ ẹ̀yìn Jésù ṣùgbọ́n ẹ̀rù rẹ̀ ń bà wọ́n wọn kò gbà á gbọ́ pé ó ti di ọmọ ẹ̀yìn Jésù ṣùgbọ́n Bánábà mú un lọ sọ́dọ̀ àwọn àpọ́stélì ó ròyìn fún wọn bí ó ti rí Olúwa lọ́nà bí Olúwa ti bá a sọ̀rọ̀ àti bí ó ti ń fi ìgboyà wàásù lórúkọ Jésù ní Damasku ó máa ń bá wọn gbé ní Jerúsálẹ́mù ó ń wọlé ó ń jáde ó ń fi ìgboyà wàásù lórúkọ Olúwa ó ń bá àwọn Júù tí ó ń sọ èdè Gíríkì jiyàn ṣùgbọ́n wọ́n gbèrò láti pa á nígbà tí àwọn onígbàgbọ́ mọ̀ wọ́n sìn ín lọ sí kesarea wọ́n fi ránṣẹ́ sí tasu gbogbo ìjọ ní judea àti galili àti samaria wà ní àlàáfíà wọ́n sì fìdí múlẹ̀ wọ́n ń gbé ìgbé ayé wọn pẹ̀lú ìbẹ̀rù olúwa wọ́n sì ń pọ̀ sí i nípa ìrànlọ́wọ́ ẹ̀mí mímọ́ bí pétérù ti ń lọ káàkiri láti ibì kan dé ibì kejì ó dé ọ̀dọ̀ àwọn ènìyàn ọlọ́run tí wọ́n ń gbé ìlú lídà ó rí ọkùnrin kan níbẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ iniasi tí ó ti wà ní ìdùbúlẹ̀ àìsàn fún ọdún mẹ́jọ kò lè dá ara gbé nílẹ̀ pétérù bá sọ fún un pé. iniasi jésù kristi wò ọ́ sàn dìde ka ẹní rẹ. lẹ́sẹ̀kẹsẹ̀ ó bá dìde gbogbo àwọn tí ó ń gbé lídà àti sárúnì rí i wọ́n bá yí padà wọ́n di onígbàgbọ́. ọmọ ẹ̀yìn kan wà ní Jópa tí ó jẹ́ obìnrin orúkọ rẹ̀ ń jẹ́ tàbítà tàbí dọ́kásì ní èdè gíríkì ìtumọ̀ rẹ̀ ní èkùlù obìnrin yìí jẹ́ ẹnìkan tí máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ rere ó sì láàánú púpọ̀ ní àkókò yìí ó wá ṣàìsàn ó sì kú wọ́n bá wẹ̀ ẹ́ wọ́n tẹ́ sí yàrá lókè. Okay ní ilé pẹ̀tẹ́ẹ̀sì kan lídà kò jìnnà sí jópa nítorí náà àwọn ọmọ ẹ̀yìn jésù ní jópa ti gbọ́ pé pétérù wà ní lídà wọ́n bá rán ọkùnrin méjì lọ síbẹ̀ kí wọ́n lọ bẹ̀ ẹ́ pé kí ó má jáfara kí ó yára wá sọ́dọ̀ wọn pétérù bá gbéra ó tẹ̀lé wọn nígbà tí ó dé jópa ó lọ sí yàrá lókè gbogbo àwọn opó bá yíká wọ́n ń sunkún wọ́n ń fi àwọn ẹ̀wù àti aṣọ tí dọ́kásì máa ń rán fún wọn nígbà tí ó wà láyé hàn pétérù pétérù bá ti gbogbo wọn jáde ó kúnlẹ̀ ó gbàdúrà ó bá kọjú sí òkú náà ó ní. tabita dìde ní tabita bá lajú ó rí pétérù ó bá dìde jókòó pétérù bá fà á lọ́wọ́ dìde ó pe àwọn ènìyàn ọlọ́run àti àwọn opó ó bá fa dọ̀kásì lé wọn lọ́wọ́ láàyè ìròyìn yìí tàn ká gbogbo joppa ọ̀pọ̀lọpọ̀ sì gba olúwa gbọ́ pétérù dúró fún ọjọ́ púpọ̀ ní joppa ní ọ̀dọ̀ símónì tí ń ṣe òwò awọ. iṣẹ́ àwọn àpọ́stélì orí kẹwàá ọkùnrin kan wà ní kẹsàríà tí orúkọ rẹ̀ ń jẹ́ corneliu ó jẹ́ balógun ọ̀rún tí ẹgbẹ́ tí a ń pè ní ẹgbẹ́ ọmọ ogun ítálì olùfọkànsìn ni òun àti gbogbo ìdílé rẹ̀ sì ń bẹ̀rù ọlọ́run a máa ṣàánú àwọn ènìyàn lọ́pọ̀lọpọ̀ a sì máa gbàdúrà sí ọlọ́run nígbà gbogbo. ní ọjọ́ kan ní nǹkan agogo mẹ́ta ọ̀sán ó rí ìran kan áńgẹ́lì ọlọ́run wọlé tọ̀ wá ó ní. kọ̀nílíù. kọ̀nílíù bá tẹjú mọ́ ẹ̀rù bà á ó ní. kí ló dé alàgbà áńgẹ́lì yìí bá sọ fún un pé. àdúrà rẹ ti gbà iṣẹ́ àánú rẹ ti gòkè lọ síwájú ọlọ́run ọlọ́run sì ti rántí rẹ nísinsìnyí wá rán àwọn kan lọ sí jópa kí wọ́n lọ pe ẹnìkan tí ń jẹ́ símónì tí àpèlé rẹ̀ ń jẹ́ pétérù kí ó wá ó dé sílé ẹnìkan tí ń jẹ́ símónì tí ń ṣe òwò awọ tí ilé rẹ̀ wà létí òkun tàbí áńgẹ́lì tí ó ń bá sọ̀rọ̀ ti lọ tán ó pe méjì nínú àwọn ìránṣẹ́ rẹ̀ àti ọmọ ogun olùfọkànsìn kan ọ̀kan nínú àwọn tí ó máa ń dúró tì í tímọ́tímọ́ ó ròyìn ohun gbogbo fún wọn ó bá rán wọn lọ sí jópa ní ọjọ́ kejì bí wọ́n ti ń bá ìrìn àjò wọn lọ tí wọ́n súnmọ́ jópa pétérù gun òkè ilé lọ láti gbàdúrà ní nǹkan agogo méjìlá ọ̀sán ebi dé sí i ó wá ń wá nǹkan tí yóò jẹ bí wọ́n ti ń tọ́jú oúnjẹ lọ́wọ́ pétérù bá rí ìran kan ó rí ọ̀run tí ó pínyà tí nǹkan kan bíi aṣọ tí ó fẹ̀ tí ó ní igun mẹ́rin ń bọ̀ wálẹ̀ títí ó fi dé ilẹ̀ gbogbo ẹranko ẹlẹ́sẹ̀ mẹ́rin àti oríṣiríṣi ẹranko tí ó ń fi àyà fà àti ẹyẹ ojú ọ̀run ni ó wà nínú rẹ̀ ó wá gbọ́ ohùn ẹnìkan tí ó ń bá a ó ní pétérù dìde pẹ ẹran kí o jẹ ṣùgbọ́n pétérù dáhùn pé èèwọ̀ olúwa bí kò jẹ ẹran kẹran tàbí ẹran àìmọ́kan rí náà tún dún létí rẹ̀ lẹ́ẹ̀kejì pé ohun tí ọlọ́run bá ti sọ di mímọ́ o kò gbọdọ̀ pè é ní ohun àìmọ́ èyí ṣẹlẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lẹ́sẹ̀kẹsẹ̀ a aṣọ náà lọ sókè ọ̀run ìran pétérù rí yìí rú lójú bí ó ti ń rò pé kí ni ìtumọ̀ ohun tí òun rí yìí àwọn tí Kọ̀nílíù rán sí i ti wádìí ibi tí ilé Símónì wà wọ́n ti dé ẹnu ọ̀nà wọ́n ké àgò wọ́n sì ń béèrè bí Símónì tí àpèlé rẹ̀ ń jẹ́ Pétérù bá dé síbẹ̀ bí Pétérù ti ń ronú lórí ìran yìí ẹ̀mí sọ fún un pé àwọn ọkùnrin mẹ́ta ń wá ọ dìde lọ sí ìsàlẹ̀ kí o bá wọn lọ láì kọminú nítorí èmi ni mo rán wọn. nígbà tí pétérù dé ìsàlẹ̀ ó wí fún àwọn ọkùnrin náà pé. èmi tí ẹ̀ ń wá nìyí kí ni ẹ̀ ń fẹ́ o. wọ́n bá dáhùn pé. kọ́níníù ọ̀gágun ni ó rán wa wá ènìyàn rere ni ó sì bẹ̀rù ọlọ́run tó bẹ́ẹ̀ tí gbogbo àwọn ọmọ júù fi lè jẹ́rìí sí i áńgẹ́lì olúwa ni ó sọ fún un pé kí ó ránṣẹ́ pè ọ́ wá sí ilé rẹ̀ kí ó lè gbọ́ ọ̀rọ̀ lẹ́nu rẹ. ni pétérù bá pè wọ́n wọlé ó gbà wọ́n lálejò nígbà tí ó di ọjọ́ kejì ó dìde ó bá wọn lọ àwọn kan nínú àwọn ọmọ ìjọ ní jópa sì tẹ̀lé wọn ní ọjọ́ kejì tí wọ́n gbéra ní jópa ni wọ́n dé kesaria kọ̀nílíù tí ń retí wọn ó ti pe àwọn ẹbí àti àwọn tí ó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ jọ bí pétérù ti fẹ́ wọlé kọ̀nílìú lọ pàdé rẹ̀ ó kúnlẹ̀ ó sì forí balẹ̀ ṣùgbọ́n pétérù fà á dìde ó ní dìde ènìyàn ni èmi náà bí ó ti ń bá a sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó bá a wọlé ó rí ọ̀pọ̀ ènìyàn tí ó ti péjọ ó sọ fún wọn pé ó yé yín pé ó lòdì sí òfin wa pé kí ẹni tí ṣe Júù kí ó ní nǹkan ṣe pẹ̀lú ẹni tí ó jẹ́ ẹ̀yà mìíràn tàbí kí ó lọ bẹ̀ẹ́ wò nínú ilé rẹ̀ ṣùgbọ́n ọlọ́run ti fi hàn mí pé n kò gbọ́dọ̀ pe ẹnikẹ́ni ní ènìyàn lásán tàbí aláìmọ́ ìdí tí mo ṣe wá láì kọminú nìyí nígbà tí o ránṣẹ́ sí mi mo wá fẹ́ mọ ìdí rẹ̀ tí o fi ránṣẹ́ sí mi. Corneliu dáhùn pé. ní ìjẹrin ní déédéé agogo yìí mò ń gbàdúrà nínú ilé mi ní agogo mẹ́ta ọ̀sán ọkùnrin kan bá yọ sí mi ó wọ aṣọ dídán ó ní Kọ̀nílíù ọlọ́run ti gbọ́ àdúrà rẹ ó sì ti rántí iṣẹ́ àánú rẹ nítorí náà ránṣẹ́ lọ sí Jópa kí o lọ pe Símónì tí àdàpè rẹ̀ ń jẹ́ Pétérù wá ó dé sílé Símónì tí ń ṣe òwò awọ létí òkun jẹ́sẹ̀kẹsẹ̀ ni mo bá ránṣẹ́ sí ọ o ṣeun tí o wá nísinsìnyí gbogbo wa wà níwájú Ọlọ́run láti gbọ́ ohun gbogbo tí olúwa ti pa láṣẹ fún ọ láti sọ. pétérù bá tẹnu bọ̀rọ̀ ó ní ó wá yé mi gan-an pé ọlọ́run kì í ṣe ojúsàájú ẹnikẹ́ni tí ó bá bẹ̀rù rẹ̀ tí ó sì ń ṣe rere ni yóò fà mára láì béèrè orílẹ̀-èdè tí ó jẹ́ ẹ iṣẹ́ tí ó rán sí àwọn ọmọ ìsírẹ́lì ọ̀rọ̀ ìyìn rere àlàáfíà nípasẹ̀ jésù kristi ẹni tí í ṣe olúwa gbogbo ènìyàn ẹ mọ tí ó ṣẹlẹ̀ ní gbogbo Jùdíà ó bẹ̀rẹ̀ láti Gálílì lẹ́yìn ìrìbọmi tí Jòhánù ń sọ pé kí àwọn ènìyàn ṣe ẹ mọ̀ nípa Jésù ará Násárẹ́tì bí Ọlọ́run ti ṣe yàn án tí ó fún ní ẹ̀mí mímọ́ àti agbára bí ó ti ṣe ń lọ káàkiri tí ó ń ṣe rere tí ó ń wo gbogbo àwọn tí Sátánì ti ń dá lóró sàn nítorí Ọlọ́run wà pẹ̀lú rẹ̀ àwa yìí ni ẹlẹ́rìí gbogbo ohun tí ó ṣe ní ilẹ̀ àwọn Júù àti ní Jerúsálẹ́mù wọ́n kan ọkùnrin yìí mọ́ àgbélébùú ṣùgbọ́n Ọlọ́run jí i ní ọjọ́ kẹta ó sì jẹ́ kí ènìyàn rí i kì í ṣe gbogbo ènìyàn ni ó rí i bí kò sí àwọn ẹlẹ́rìí tí Ọlọ́run ti yàn tẹ́lẹ̀ àwa tí a bá a jẹ tí a bá a mu lẹ́yìn tí ó jíǹde kúrò nínú òkú ó wá pàṣẹ fún wa láti wàásù fún àwọn ènìyàn kí a fi yé wọn pé Jésù yìí ni ẹni tí Ọlọ́run ti yàn láti jẹ́ adájọ́ àwọn tí ó ti kú àti àwọn tí ó wà láàyè ó ní gbogbo àwọn wòlíì ń jẹ́rìí sí tí wọ́n ń sọ pé gbogbo ẹni tí ó bá gbà á gbọ́ yóò ní ìdáríjì ẹ̀ṣẹ̀ ní orúkọ rẹ̀. bí pétérù ti ń sọ̀rọ̀ báyìí lọ́wọ́ kò tí ì dákẹ́ ọ̀rọ̀ tí ń sọ bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ bá bà lé gbogbo àwọn tí ó ń gbọ́ ọ̀rọ̀ náà ẹnu ya àwọn onígbàgbọ́ tí wọ́n jẹ́ jù tí wọ́n bá pétérù wá nítorí àwọn tí kìí ṣe jù rí ẹ̀bùn ẹ̀mí mímọ́ gbà lọ́fẹ̀ẹ́ àti lẹ́kùnrẹ́rẹ́ wọ́n gbọ́ tí wọ́n ń fi oríṣiríṣi èdè sọ̀rọ̀ tí wọ́n yin ọlọ́run fún iṣẹ́ ńlá rẹ̀ pétérù bá béèrè pé. ta ló rí ìdíwọ́ kan nínú pé kí a ṣe ìrìbọmi fún àwọn wọ̀nyí tí wọ́n gbẹ̀mí mọ́ bí àwa náà ti gbà á. lẹ́yìn náà ó pàṣẹ pé kí wọ́n ṣe ìrìbọmi ní orúkọ Jésù Kristi wọ́n bá bẹ̀ kí ó dúró lọ́dọ̀ wọn fún ọjọ́ díẹ̀. ọ̀rọ̀ ọlọ́run tí ẹ sì ṣẹ̀gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional agbanyin ní òyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobe.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí plus two three four eight zero two one six eight zero two five one tàbí plus two three four eight one three eight two two four five four seven ẹ pín ọ̀rọ̀ ọlọ́run yìí ká sì jọ fi ọwọ́ tó ayé àwọn ènìyàn sí dáradára.